سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاجر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. أجل الزياد الأولى سبحانه وتعالى gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé fún wa nínú àyà yìí lánàá ẹgbẹ̀bà ti gbọ́ yìí bí tí a wọ̀ lánàá o náà ni akẹ́tún tààmà sí positive side ọwà kù negative side tààfẹ́ wọlé ní ìta wọ̀ lánàá náà ni walakin Allah Ìṣinṣin táwọn òyìn apá méjì lónìí. Apá kan ọjá ìsàn. Apá kejì ọjá ìwòsàn. Bẹ́ẹ̀ náà ní bọba tí ń ka Kùránì kó tí ń rálì jẹ́ náà lọ́mọ rí náà ń bẹ́. Ìjọba wù ẹni kọ̀ọ̀kan mú jẹ. Ló fi jẹ́ sí pé áyà yìí ká mú lánàá, ni wà

wọ́n ń sàlàyé fún àínú ayà yìí pé olúwa fẹ́ pé ká fẹ́ràn yíman ọfẹ́ sọ́kàn wa ó tún fẹ́ atẹ́gùn ìgbàgbọ́ ẹ̀sìn ó fi sọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa tí kìí bá ṣe bẹ́ẹ̀ báwo lára rẹ̀ ó ti rọ̀ tó jókòó báyìí àwọn ọmọ ọmọ fi ẹgbẹ́ rẹ̀ ti ń pawó lọ́jọ́ àgbọ̀nà lọ́wọ́ báyìí kí ni wọ́n ń pa ní magala tí ó pa nígbà tí ó máa ń tó ń pa lọ́fà. àwa náà jókòó yìí ọlọ́run hábàbà ìlẹ́yìn ìmọ̀ ó jẹ́ àrínà ni. ló fi jẹ́ sí pé ẹni tí ọ̀mọ́ kò ní sí bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé eré àyẹn ibẹ̀ náà láwà tá a ní olúwa fẹ́ ọ̀fẹ́ tí wa lẹ́mìí ah, ọlọ́run túbọ̀ tó fẹ́ tí wa lẹ́mìí ju báyìí lọ́wọ́ eh, kí é sí pé a máa ń ṣe ẹni tí òtù wá bẹ̀ náà èyí pé kò sọ́pọ̀ lọ́ńbẹ́ ọlọ́run ọ̀fẹ́ ti lẹ́mìí ni. ṣàlàyé fún wa pé hábàbà ọ̀fẹ́ tí wa lẹ́mìí ọ̀dẹ̀ tún sí lọ́sọ̀ sí wa nínú ọkàn ó sí lọ́sọ̀ sí wa nínú ọkàn pé ká máa fẹ́ràn ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ wá ni a wá sọ fún wa yí pé èṣù táwọn òyìn ọgbọ́n berebere púpọ̀ nígbà tí ó wà tọwọ́ bọ ìkánu méjèèjì kọ lọ síbi ìfẹ́ ọ lọ síbi ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ni èṣù sábà máa ń lò láti fi sọmọ anábì ádámánù torí bí ó ti mọ̀ wípé arínà àtìnílà àkáyè ṣùgbọ́n tó bá ti ṣe nǹkan tí ọ̀dà lọ́sọ̀ọ́ ó ti mọ̀ pé a gbà kan jẹ àwọn àmọ́ tẹ̀lé nǹkan tí ọ̀dà lẹ́yìn àwọn àmọ́ wò pé ó ti dà ó ti dà ó ti dà torí ọ̀sọ̀ tí èṣù dàbò lára ló fi jẹ́ sí pé bí èèyàn bá ń ṣe sí èṣù lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò máa dá a fún bẹ̀rẹ̀ ayé ẹ̀ òmùpin ayé rẹ̀ ni ò lè dà ìbẹ̀rẹ̀ sí lọ́mọ ádámà rí ń jẹ̀bi láti ọdún mẹ́wàá ọ̀ká lòwú náà ní wú sí bẹ́ẹ̀ ní lọ́gbà ni débi náà kówó gọ́ọ̀mẹ̀ntì jẹ́ bó ṣe rí nìyẹn wàtá ìyànà òfìfò yẹn ní èṣù máa ń lo ọ̀nà yẹn ń bẹ̀ ju ọ̀nà ti ìfẹ́ lọ lọ àwọn ẹni èṣù gbígbátọ́gbọ́n yìí ó fìfẹ́ lẹ̀ ọwá lọ mú ti ọlọ́sọ̀dé adẹ̀sàlàyé yẹn lọ́pọ̀lọpọ̀ lánàá bí àwọn ilẹ̀ ìta ààrà ní ọ̀bà lápá yẹn kò ní fò ìmáìnì rẹ̀ ò ní débi tó bákan náà bó bá lóun fẹ́ wà lìdán náà yóò kàn máa lọ náà ní yóò kù sọ́nà bí kíni yóò fi padà kí labala kejì náà ní wàká ọ̀rọ̀ ọ̀yọ̀ èèyàn jẹ́ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí i. Gbogbo wa wá jọ sí papọ̀ pé. Òlà. Òlà. Ìgbà wo wọ́n ti lò ibi àti fẹ́ lúwẹ̀ lónìí ní ìyẹn a tó fẹ́ lúwẹ̀ ń bẹ àyà kì í jọ́sọ̀ pé ọ̀dùnlá. ẹ̀yin ọdí ẹ̀jẹ̀ bàǹkà àyà yẹn náà. ọ̀dùnlá ń ṣe ìyàwó ìwà ìrìnà. Ah, ibi àti fẹ́ lúwẹ̀ lónìí ní ìyẹn wọ̀. wọ́n wá sọ fún wa wípé wà kárọ̀ àhàyèrè ìkòmọ́lẹ́kù fọ́rọ̀ wà kò wà láìsùyàn olúwa tẹ̀wọ̀n wò ní ó ní kárọ̀ àhàyèrè ìkòm kéwù dáadáa kéwù dáadáa fáyẹ̀. ọkọ̀ fún ó ní ẹ máa dislike kọ́ máa wù yín kọ́ máa sí yín kẹ́ máa bí ìgbà

ló fi sí pé ibi títí ẹ̀rẹ́ àìsá máa tọrọ jù ní kásàmù tó kìíní kámójútọ́ kan wà bá ti ní ara ìfà sí ńlẹ̀ àà yókù rọrùn dáadáa oníwọ̀n kárúrà Wàtíwàtún ويقرأ ويكلم ويرحمنا نعم كذلك يرحم كذلك يرحم ويقرأ برحمة ويقرأ ويقرأ بعمل بẹ́ẹ̀ni wọ́n ní àyà yìí ó fi yọ ayé pé olúwa máa fẹ́ràn nǹkan a sì máa kórìíra nǹkan ìròyìn ọlọ́run nìyẹn a ní láti fi rinlẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àdẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run a máa fẹ́ràn nǹkan a sì máa kórìíra nǹkan bó ti wá ń fẹ́ràn nǹkan ó tó wá máa fi fẹ́ nǹkan tọ́kẹ̀ ń dọ́bá wù mí ẹrú tẹ̀rẹ̀ bá ń náà bó ti kórìíra nǹkan náà a máa fi kórìíra nǹkan tọ́bá wù sọ́kẹ̀ ń dọ́bá wù mí ẹrú tẹ̀rẹ̀ bákàrà bá a ti wá lọ́lọ́ ń fẹ́ràn nǹkan yìí àwọn kan bẹ jẹ́ ní àwọn òlè sọ bọ́lọ̀ ń fẹ́ràn nǹkan kí ló dé tó fi ní sọ bẹ́ẹ̀ àà ó ní ká bá lè yàn fẹ́ràn nǹkan ó ní dandan ó gbọ́dọ̀ lọ́kàn ó ní tó ń bá ti lọ́lọ́ ń fẹ́ràn nǹkan ajẹ́ sí pòun sọ ní kínú àádọ́ fún bí àtọ́ ọgọ̀dọ̀ báyìí ibi a máa fẹ́ràn èèyàn ebó kì lásán lánàá nìyẹn ibi ọfẹ́ràn náà bọ̀ mọ̀sánù sọ̀rọ̀ ọkàn rẹ̀ wà látàkọ́ jẹ́ kí n rí yìí nǹkan pọ́síbù lára nǹkan tó lọ ń dá ọwọ́ ní pọ́síbù ní lọ́dọ̀ ẹni tó dá gbogbo nǹkan àìsí àmà fi ọpọlọ wọn ò pé nìyẹn àwọn ọmọ akẹgbẹ́ olúwa ń fẹ́ràn nǹkan bó ṣe tọ́ sí àti bó ṣe yẹ

tàbáwo inú ayàtà àwọn ọ̀bẹ̀ èyí tá a fẹ́ kílẹ̀ tó jẹ́ sí ibi tá a ní ó lè díẹ̀ wọn èyí tó tuntun onímọ̀lẹ̀ tí wọ́n fi rinlẹ̀ fún wa lákè lánìí olókùnkùn tí wọ́n lé jáde fún wa nínú ọkàn wa làfẹ́ ké lónìí ọlọ́nkọ́ bá wa lé jáde nínú ọkàn wa. wọ́n ní wà ká rọ́ àyè lẹ́yìn kò mú kó fọ̀rọ̀ wá lẹ́yìn kò fọ̀rọ̀ wá lẹ́yìn. ẹ̀wọ̀n mọ́sáàfù tẹ gbé lọ́wọ́ gbólóhùn mélòó ni wọ́n kà ráhà lẹ́gbẹ́ gbólóhùn wọ́ọ̀dù mélòó ni jàmá mẹ́ta ni wọ́n ní á pé nǹkan mẹ́ta ni nǹkan tí wọ́n kà fún wa ǹjẹ́ ní mẹ́ta ni bí kan náà àbí mẹ́ta ń wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ náà dáhùn ní pé láà ló ṣe mẹ́ta lọ́kàn ò mẹ́ta ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n nítorí pé ní èdè Islam gbogbo ń tàbá ti ṣe ápsù fún tàbí wà and tàbá ti tẹ̀lé wọ́n ní sọ fún wa pé ìntọ́wà lókè yàtọ̀ sí ti ìsàlẹ̀ ìntọ́wà láàrin yàtọ̀ sí ìntọ́wà ní parí tọ́bá ti ní wà já Ibrahim wà Ah, ọ̀tọ̀ ni Ibrahim ọ̀tọ̀ ni mẹ́rin Ibrahim náà ni Umaru náà ni Ibrahim tó bá sí pọ̀ fẹ́ Ibrahim náà ni Umaru ó wáwù yẹn mi ọ já a Ibrahim Umar já Ibrahim ọba ní Ibrahim náà ni Uh, Kim and Kini and uh, and Omar. Ọwá ní ọ̀tọ̀ ní ọwá ní ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìkankan náà ní Ibrahim àti Omar. Wọ́n náà ní ìgbàgbẹ́. Tàbí wá kí áyà náà sọ pé wà kárọ̀. Àwọn ilé ìtò ẹnu pé ó wá òun yẹn gbọ́ máa pa yẹn a sí pé ọ̀rọ̀ náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú wọn wà nìyẹn o náà. lẹ́yìn bàtà tí wọ́n gbà pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kí wọ́n á ní ìyàtọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta béèrè wá nìyẹn o. ṣé ìyàtọ̀ ń bẹ ń bẹ ńgbà tí mọ̀ pé ìyàtọ̀ ń bẹ nínú gbólóhùn kí wá ní ìyàtọ̀ ìdímẹ̀ láàrin àmẹ́tẹ̀ẹ̀ta. ọ̀pọ̀lọpọ̀ àwọn onítẹ̀fíìr wọ́n lọ báyìí náà lábẹ́ kà fún àyè wọ́n lọ báyìí ó ní wọ́n lọ wọ́n níbo wọ́n ní kúfúrù tẹ́ ń wò ń gbólóhùn àkọ́kọ́ tẹ́ ń wò yẹn wọ́n ní òun náà ní kí ni opposite imani tí a bá ti rí kúfúrù kò sí imani bẹ́ẹ̀ tá a bá ti rí imani àá ọjà pé kúfúrù gbọ́dọ̀ lọ nù wọ́n ní òun ní ìdàkejì imani. wọ́n ní gbólóhùn ẹlẹ́ẹ̀kí dáhàmà tí kò sóò kọ́ yẹn wọ́n ní náà ní àwọn ẹ̀sẹ̀ kàbìtì kàbìtì tíṣẹ̀ rí àá sọ pé áà tọ́ ọba kú sórí ẹ̀ ìyà ńlá lọ jẹ wájú ọlọ́run wọ́n ní kò sú àmà túmọ̀ ìdíje ẹ̀sẹ̀ ńláńlá Wọ́n wá ní àṣìyá àánú jẹ́ tó sì kẹta ọ̀nà wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké pẹ́pẹ̀ẹ̀pẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́mọ àkàrà, ọlọ́mọ ọ̀sán, àwọn náà ni wọ́n ń pè ní àṣìyá. Ní tọ́pọ̀lọpọ̀ àwọn onítẹ̀sí ibi tí wọ́n lọ, ó náà mọ̀ sọ yẹn. Ṣùgbọ́n a lè tún sọ a lè tó ń fi atúnlẹ̀kúnlé àwọn onítẹ̀síìrù lọ́jà tó tó fáìn sí a gbọ́dọ̀ gbó wọn lẹ́nu gbọ́dọ̀ ta wọn lẹ́nu ṣùgbọ́n atúnlẹ̀kúnlé wọn kàn sí kó tó rẹwà sí kí ni nǹkan náà wọ́n ní ká sọ wípé wàkárọ̀ àríwá ẹ̀kọ́ ìgbóbọ̀ ọlọ́wọ́n ọba ní ẹ gbọ́dọ̀ sí nǹkan tó bá ti tako yí mo kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ máa fẹ́ràn tí ọba ti jẹ mọ́ yí máa ní tí ọjọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ṣẹ̀ àti kékeré àti ní ńlá. Àwọn àbúrò wọlé ìdíyàn.

wọ́n ní ká gbé ẹ̀sìn àánú ti ń bẹ́ńbẹ̀ yẹn ká lọ rìfà rẹ̀ bá òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ bá wà wọ́n ní ó ní ìpín tó lágbára nù tó máa yà yẹn Àwọn máa sọ pé wà ká rọ́hà ilẹ̀ ikú mọ́líkò. Wà ká rọ́hà ilẹ̀ ikú mọ́líkò. Ọlọ́run ní kẹ́ máa fi ẹbọ títí. Àtàwọn ẹ̀sẹ̀ àti àti kékeré. máa tako súnà náà lọ́wọ́ Mùhàmmad sọ̀rọ̀ wa. Àwọn àwà túmẹ̀ bá. Tó fi yá báyìí. Kí lọ́wọ́ á dídá fún báwọn. àwọn eh, àtọ̀ pé ìyẹn gbọ́dọ̀ lọ́bà náà láì mẹ́rì wá láì mú nǹkan kan tí ó ti ẹgbẹ̀rún kan bá nílẹ̀ tẹ̀gbá ah, ó ti láti ah, ọlọ́pàá àwọn ọ̀yà ọ̀yà lọ àwọn fosu kaba ìrìnnà ah ẹsẹ sọba ìwọ wa ń kaba ìrì kaba ọ ti o àwọn náà ma ti díwá o ẹ̀yin súnà lẹ́yìn ti yín àwọn ti àkíwárìn wọ wọn ní àlùlẹ̀ ìsìyàn láàmà fi ọba wọn. tí wípé ẹni sọ fún wa pé kílẹ̀ rí rẹ lórí nǹkan a n'i nǹkan tó tóbi mẹ́rin àti márùn-ún tá a lè fi gbà lẹ́gbẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́. bọ́wọ̀ tí ń bọ̀ nú ayé yìí ọ́ sọ́pọ̀ tí ń ta yẹn ohun tó sì lágbára jù yẹn tí èèyàn máa sọ̀rọ̀ bọ̀ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ látàárọ̀ ni wọ́n sọ̀rọ̀ Ìbàdàn òjé wọ́n sọ̀rọ̀ òjé rẹ̀ oríta mẹ́ta oríta mẹ́fà ẹ̀yìn ó wá sorúkọ àdúgbò kan tí ń bẹ lóṣogbo ń bí ayétòrò àbí ayétòrò tí ń bẹ ń bà dáná àwọn ní kí èsì máa ayétòrò tó ń sọ àwọn kan ní ayétòrò sógbó ní ń ok ọ̀rọ̀ tí ń sọ látàárọ̀ ọ̀rọ̀ bó ní ń sọ jẹmọ́ àbọ̀ pé àánú òun farabalẹ̀ ayétòrò tí ń sọ ìgbò láwà sí ìlànà láwà sí wọn ti kí wá ní fìyàfù gan o náà ní tọ́ bá padà tẹ́ pé tọ́ bá padà sí bẹ̀rẹ̀ ayàtò wá aláàmú a ní àsọ̀rọ̀ rẹ̀ mẹ́rẹ̀ mẹ́rẹ̀ ń ma wá sọ̀rọ̀ ẹ̀ tán òun sì sọ tán òun tó wá ní ẹgbẹ́ ìtumọ̀ ayà ni pé ẹsẹ̀ láti ẹ̀ta nìyẹn ìdílásẹ̀ ànábì سلام ربي تعبا واسا ولي عشي يعني انتو ما تبلي مخالفة الرسول تعبا بقى بقى كبان نفسك اما تفاقوا عافية اكبروا والله عالم ها الله الله مو ها وقعت وقل لوحي نوم لقوله هو هو عند لا تبن له هو وقرموه وهذا وهذا هو àtàmẹ́lìkù kọ̀lì ìlà tí èèyàn ọba gbéyàwó díẹ̀ ò lè tètè yé èèyàn o náà lẹ́yìn ilé ń kọ́ alákọ̀ọ́kọ́ ni àwọn obìnrin tó kún ọ̀rọ̀ yẹn pé wálé ìfìyàn ẹ̀yìn mọ̀kálà fàtọ̀rọ̀ sùn ẹlẹ́ẹ̀kejì ó náà ni bẹ́ẹ̀ gbogbo àwọn ìfìyàn kan tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kí là ń dára wa láàmú sí nùsùsù sẹ̀rí àtìkábà ti súnà tó lọ ìsìyànù sí mùhálà fátọ̀rọ̀ sí lọ́pọ̀ èyí sáńdà aláàmù á ti mọ̀ pé òkè ní báyìí ó kọ ọ̀rẹ́ wọn sábà máa lò fún kàbá àwa rí láàyè kan jẹ́ dàmọ́ mi ààyè ká dá padà sí ìpìlẹ̀ rẹ̀ ni nínú ìtọ́ àti sọ́ọ̀tù nìta ẹ̀rọ sọ́ọ̀tù nìta ayà àkọ́tí olúwa sọ pé Thank you. Bákan náà sọ́tù sí ní àyà 23 Olúwa sọ pé wà mẹ́rin á sí lá. فإن له Òkè kagbọ́ ara. Wọ́n ni àwọn ilá àwọn òkúrẹ́mù mẹ́rin ìjọdá mú náà ọ̀dá. Ní ti gbogbo ìgbà láàmà lọ bá a ti ń lọ nù wé, ẹ má jẹ́ pé bóyá àpáta bàbá ń gbé bó ti wà ní òwe náà láàmà kà lọ. Mo lè lọ wájú, mo lè lọ sí kí ni? Mo lè lẹ́yìn, àbẹ́ká máa ti náà ni. Oníwà máa ń yá sí láàá. Ilẹ̀ ìtàn rẹ̀. Ìlànà mẹ́yà sí ìfìyàrùn nìyẹn ọlọ́run ni wọ́n ti kí ni wọ́n lò nígbà tí wá lò tọ́lọ́run níbẹ̀rẹ̀ tá a lò tọ́lọ́run pé alukóbòrò bìlá ọyẹ káfò jẹ́ ọlọ́run náà Bẹ́ẹ̀rẹ̀ ni àbíkọ́ wa ní sàáyé mú tó ní ọmọdé àkọ́ ní láì fi dáa bá sọ pé wà kárọ́ àìrẹ̀ ìlú wa ní ẹ má ti kó fóró ẹ má ti kó sóòkù ẹ má ti gbẹ́rù parí níwájú ànábì tí mọ́ra ti yín. Wọ́n jẹ́ ọ̀rọ̀ àìlẹ́yìn tó mú ní kò sọ̀rọ̀ ẹ̀ púpọ̀ náà lẹ́ẹ̀kẹta tá a fi lè fi òṣù ẹ̀ṣùyàn tá a lè fi rinlẹ̀ sí ká darí ẹ̀ lọ́n mi pé gbọ́dọ̀ ti ń bẹ láàrin yìí mẹ́ta náà ni kò ju mẹ́ta náà lọ. Ìwà mẹ́tẹ̀ẹ̀ta náà náà ni àlùkùmùrù àti fífúnra àti àmọ̀díyà. Bàbá wòye táyà yẹn ọ bẹ̀rẹ̀ pẹ̀lú ráìsì ọlọ́run lálákọ̀ọ́kọ́. Òun náà ni òun náà ni àlùkùmùrù àlùkùsù kí àwọn máa fẹ́ lọ́run níbi ẹ̀sẹ̀ ńláńlá àti kéékèèké. wọ́n ní ọwọ́ akùnfí nàmbà tírì òun náà ní kí èèyàn máa ṣe ànábìwá Muhammad sọ̀rọ̀ wá. نعم قال أحد المفسرين قال أحد المفسرين رحمه الله ملمحا إلى وقرته عند تسجيله بهذا الجزء أحسنت أحسنت في قولك ملمحا أوكي قال أحد المفسرين رحمه الله ملمحا إذا نقرب عند في هذا الجزء إذا رأيت الطالب يقرأ جيدا فأثني عليه ملمحا وقد ابو لما تنصب بك اتون كيف نغوا من كان هو تفسير او سن تفسير ملمحا لا لا يسقط ọkàn rárá pàtàmà ọ̀rọ̀ sọ ní èrèfé ọkàn rárá sọ lówelówe ni ọ̀rọ̀ lówelówe yẹn lè nù wá mú wá kí lọ́sọ̀ọ́

ó ti ṣàárà lásán yẹn òun kàn lọ bẹ́ẹ̀ ń kojú kó lọ́ba àti lọ́hùn ṣùgbọ́n bàbá ń ṣe tàbísírù lọ lọ́ba aráwọn tó sọ tó súnmọ́ ń tẹ́ ẹ wí ẹ̀mú wa tẹ́ ẹ lè fi fún ọ̀rọ̀ tẹ̀sẹ̀ ojú pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹ́ ni ká tó lè fi sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìwé náà ní pé. Ah, eléyìí òun náà ní ìdíkà farabalẹ̀ òun náà ní sábà ni ìdàkejì gbólóhùn ẹ̀sìn àná òun náà ní kíni tọ́ à ọkọ̀dé wà bàdá. gbólóhùn tọ́ àti wà nù ayà tá a kà yẹn òun náà lọ́rọ̀ tọ́lọ́ wọn bá sọ pé lọ́wọ́ sí ẹ̀rọ. tàbí báwọn tọ́ à ẹ̀sìyàn tọ́ à ẹ̀sọ́ àtúrọ̀sùl ẹ̀sìyàn ayé ẹ̀sìyàn rọ̀sùl kàmá. Bílẹ̀ tí ma wá ń sọ ìhọ́bà wá yé wa, ẹjá lọ wo gbólóhùn míì náà, gbólóhùn kúfúrù tó wà nínú wa kárọ̀ àyẹ̀lẹ́ ikọ̀ mú ní kúfúrà yìí, ọ̀dọ̀ wá rọ̀dà pé ha. Gbólóhùn ọpọ́sìtì náà ti wá níbẹ̀rẹ̀ ayà náà pé ha bàbà yẹ̀lẹ́ ikọ̀ mú. Nígbà tí Márìn wà lókè, Láàrí tán àlòkè, ó yẹ ní tí ó rẹ̀ náà sí ti ni ẹ̀ṣìyá. Ẹ̀kọ́ àyẹn yọ máa jẹ́ wà ń ní ń wà lè mẹ́rin wọ́n fòsú kọ wọ́n tàbá fẹ́ túmọ̀ rẹ̀ a máa túmọ̀ rẹ̀ fẹ́ ẹ̀sìyàn náà ní kíkí yẹn gbogbo ti súnà nẹ́bí sọ́nà bá wà ní ọwọ́ máa sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbogbo ti súnà ẹ̀ sí inú oyè táwọn oníṣú àwọn tí ògbógbó ti ẹ̀ sínú oyè tí wọ́n gbà wọ́n ah, lóye náà wúlá. À ń bọ̀ wá síbí wò láyé kan ọmọ ọ̀rọ̀ dúró náà láàrin mọ adé ńlá tó bẹ lórí rẹ̀. títí ọ̀bà aláìmọ̀ pé ọ̀hún ládé lórí yóò máa rìn jàùjàù káàkiri ni. ó ìlọ́ba aládé kankan wá dá sí adé lórí kan wá máa rìn bí wọ́n ti ń rìn. tó bá rìn bẹ́ẹ̀ wọ́n kọ̀ pé àá ẹ̀mbà ti dáadé ìrìn lọ. àbọ̀lọ́bà kan ti ń kánjú rìn bí. ó rà yóò tún máa ṣe láàyè yóò tún máa ṣe láàyè yóò tún wọ́n adé نعم طيب يا جماعة كيو لو وعدي لا وعدي فعلا أفر وقضم من أرضي لا تلبيه ما خلق هذا الله أي أن طريقه حب الإيمان وطوح الكفر نعم ولم يعد فعل ولم يعد فعل وزيده بحرف إلى مثل فعلين حب وقضها ولكن لماذا؟ آه هذا اللي تقول لك وإيه ẹ̀yìn tẹ́ ń tó lẹ́gbẹ̀lẹ́ yìí dáadáa aláàfáà ni àwọn èèyàn ti kú lọ́mọ tó láti kò dáwà ó bá yẹn ti dàfà wọ́n ní ìdá afẹ́sọ láàrin ni pé tàbá ní hábàbà ilẹ̀ ikún ó fi ìlà ó fi mọ́lọ bá àwa mọ́mìnì wọ̀kárà ilẹ̀ ikún ó fi ìlà ó fi lọ́mọ bá wa tó mọ́ngbà tó débi wàzáyí yánà ọ̀rọ̀ rí kan ó ní nítorí mo lọ bá ọkàn wa kéde ìlà kí ló mú lọ mẹ́ kí ló wá fi sí bẹ́ẹ̀ jẹ̀má bí ló fi bẹ́ẹ̀ tí tọ́ fi bẹ́ẹ̀ yẹn wọ́n wá ní àti mọ̀túnmá ìlà yẹn obìnrin wa yí pé ima máa ìfẹ́ máa kú yí máa transmit láti bì kan lọ sí bì kan. yábàá ní wọn fẹ́ràn lágbájá o ò sì rírí ọ̀gbó kọ rẹ̀ ọ̀mọ rí àpòlù tí wọ́n fẹ́ràn rẹ̀ ìrọ̀ lọ pa. n tá a bá ń fẹ́ràn nínú ká ti jẹ́ àbí ká ti rí àbí ká ti mà n tá a mà lè fẹ́ràn rẹ̀ lọ́pùtẹ́ pípín àgbọ́dọ̀ mọ ọlọ́run kó lè bá fẹ́ràn rẹ̀ ọgbọ́dọ̀ máa nẹ́bọ̀ Muhammad sọ́lọ́bà rẹ̀ kó lè bá fẹ́ràn bọ́ ọba ṣe máa tó bẹ́ẹ̀ ló ti kíkẹ́ ní ìdá máa lè fẹ́ràn rẹ̀ wọ́n á sọ fún ayé pé a ti mọ̀ pé ìfẹ́ kóló méjùn ó ní wà tẹ̀ yánáhù wọ́n wá ní kí lọ́pàá lèmáza lèmáza tí wọ́n bùn áìsà ìlàbẹ́gbọ́ yóò tó bẹ́ẹ̀ fẹ́ máa ń sípì láti dìkan sí dìkan ní àti lo ìlà tó bá ti ní ìlà èèyàn kó ń dìkan sí dìkan náà ṣùgbọ́n bàbá wọ́n ní ìjọ́ ń pè lọ́sọ̀ọ́ ní ẹ̀ bíbẹni tó ti dáwà fúnra rẹ̀ tí yọ́ máa máa bẹ̀rẹ̀ ara nǹkan fún ara rẹ̀ títí tí yóò tẹ̀wà láti tàwá sí ibẹ̀ jọ́ǹpẹ̀ ní tẹ̀sí inú nìyẹn. ìdí nìyẹn tí àyà fi fi sínú envelope àyà fi ìfẹ́ sínú kínú. ọ̀rẹ́ máa bẹ̀rẹ̀ fún envelope wà sáyé láti ọgbó. ọ̀rẹ́ bẹni pé ọkọ̀ kan àti àti ìmánìyẹn ah, ọwọ́ àti sínú kínú envelope ọwọ́ àti ilẹ̀ pa tó ń túmọ̀ sí pé tá a bá ti lẹ̀ pa kò sẹ́ni kankan tí ó ti gínú tí ó ti bẹ́ẹ̀. wọ́n ní sí ẹ obìnrin wa yí pé kàtó òun ní pàdánù. lè ánìyànjú mọ̀hátún àtúrò àlàyé. wọ́n ní ọ̀làbẹ̀ ni pé ọ̀sọ́ yẹn òun ẹsẹ̀ tí máa wá láti ibìkan ààyè rẹ̀ ni ọ wà ilé tá a ṣe lọ́sọ̀ ara lè ní ọ wà kì í ṣe pé òun ní pé ọ̀sọ̀ wà kan ilé wa wà níbì kan ọ̀sùn ti wà lára ilé wọn rẹ̀ dì wọ́n ní ìdí nìyẹn tí òfin lo ìlà ló fi lo fi níbẹ̀ a máa lo fi láti ọgbẹ́ kí nìyẹn wọlé ká ó sì jókòó síbẹ̀ hó sí ìkòlò wọ̀sẹ́yìnyánahu fi kùlù bí kan ó sì yín lọ́sọ̀ ó fi máàlì yẹn sí lọ́sọ̀ sínú kínú sínú ọkàn yín ọkì bìbí dá ìjà náà lẹ́yìn lẹ́yìn àbúyẹ́ nǹkan wàzẹ́yìnyánahu fi kùlòbíkùn ó ṣe ìmáàni lọ́sọ̀ sínú kíni sínú ọkàn yín ó fi wá yí pé òun òṣèṣẹ̀ wá láti bì kan olúwa màmá tó ṣe ibẹ̀ ni ìtumọ̀ yìí sì ń túmọ̀ sí pé ọlá ń bẹ fáwọn tàbí àkọ́kọ́ nǹkan ó jẹ́ lọ́ọ̀kàrà torí pé ní tó bá ti wà ní ẹnfílópù tá ní ọjà pàápàá jùlọ tí wọ́n máa dámà tẹ́tẹ̀ tí sínú ẹ́ńfílòpù gan àti jẹ́ ẹ̀rọ máa bọ̀ pé mo bá já tí mo bá lẹ̀ wọ́n mọ̀ pé mo ti já kí tó lẹ̀ báwo wá ní èyí tí ti sínú kínú. wọ́n láwọn ọ̀bẹ yí pé yí mẹ́rin jókòó pa ojókòó pa ẹ bá ní sọ ìyá náà wọ́n fi ó ti jókòó pa sínú ọkà àwọn tàbí nìyàn lọ́dí ọba ọ̀dàlá nì bẹ́ẹ̀ náà ní gbogbo tó bá tẹ̀lé wọn náà ẹ máa rí máa ti jókòó pa sínú ọkà rẹ̀ ọdún náà. أن كل من لمن لا بد من محبة وحب أمن تمسك بقول

agbé pílà méjì pílà àbàbà àti pílà kàrà wọ́n ní pílà méjèèjì ó ń yí wa kíókíókí ń bọ̀ wọ́n láwà máa sọ pé yí máa ní tá ń kí fún wa o jẹ́ sọ fún wa pé wọ́n kí fún wọn náà àyà ẹ̀ wọ́n ní sọ fún wa pé dandan ni ọgbọ́dọ̀ ní akẹ́kọ̀ọ́ méjèèjì yóò máa ní ọwọ́jà ìfẹ́ yóò sì máa ní ọwọ́jà ìkórìíra kí láwà máa fẹ́ kí láwà máa kórìíra a máa fẹ́ máa ní at the same time ayé tó máa kórìíra ìdákejì rẹ̀ èyí ni wọ́n sọ pé mo mú kan mo mú kan tó o bá ti lè mú kan tó o mú kan èyí tó o mú náà ti bọ́ mọ́ ọ lọ́wọ́ hmm. ìjà ń pè ní ìmánì rẹ̀ bọ́ bá mú pé mo fẹ́ràn mo kórìíra tó o mú mo fẹ́ràn ti bọ́ mọ́ ẹ lọ́wọ́ hmm. tó o bá mú mo kórìíra lọ́ọ̀mà pé tó fi mọ fẹ́ràn sílẹ̀ lọ́ọ̀mà fi mọ fẹ́ràn náà ti bọ́ ọmọ ọlọ́wọ́ nìyẹn náà là ń kọ́ mẹ́rin pé lábùtí àmì mà á gbàdé. wọ́n là á lọ owó ṣe. ìyẹn náà bẹ́ mú a lọ síbi kọ́nà kan kọ́nà kékeré kan kọ́nà yẹn náà ni gbólóńlá ilaha illallah tó fi wọnú ìsìlámù. èèyàn wá lé wọnú ìsìlámù láì ní kúrúhù àti gíní mahabba ó kórìíra ó sì gíní ọ̀fẹ́ràn ohun tí ò yí mùsùlùmí òde òní nìyẹn ọwọ́ ní ìsìlámù lásán kọ̀ wá mà pé kórìíra gbọ́dọ̀ wà ńbẹ̀. Hmm. tó o bá ti ní kórìíra ma ìkórìíra nǹkan tí wọ́n ní kórìíra rẹ̀ tó o bá ti lè ní ma ìsìlámù rẹ̀ òdò nìyẹn o. wọ́n ní wàlá aláwọ̀ wá sí ru. wàlọ́ nà bá nà fi wàlọ́ nà bá nà ilà nìta ìdòkó lè bìlì islam. àbájú náà kàdá ni la ilaha kúrò. la ilaha.

wá gbà bá wọn. láyìí láà máa kórìíra gbogbo ohun tó bá ti yàtọ̀ sí Islam. ilẹ̀ ńlọ wa máa fẹ́ràn gbogbo ohun tó bá ti ń pè ní Islam. wọ́n yẹ pé njọ́ tó lágbájá ọkùnrin tó wọ Islam yẹn njọ́ tó wọ ní Islam tó bá kì fún débẹ̀ yẹn. ìbámu yìí pé gbogbo nǹkan tó ń tó ń dọ́gbọ́n sí kò ní sí máa àwọn ní ìtumọ̀ ẹ̀yìn ẹgbẹ́ gbogbo ẹjọ́ bá ṣe Islam yóò máa ní mahabba yóò sì máa ní kúrò sọ pé wà láti ń nà mọ́. Ẹjọ́ ìrọ̀ tó tòrò bá kọ́ra àyà 252, tó rà tòrò bá kọ́ra àyà 252. Bọ́lá bàbá sọ pé fà máa ń rí. بالعروة الوثقى فقد استمسك بالعروة الوثقى لا ومن يكفر بالطاغوت Alọ́pẹ́ ń bá kórìíra tó dì láì ti gbogbo ní a ń pè lẹ́bọ àti kúkúrú àti gbogbo ọ̀ràn àti bùtúpù àti àṣíyá tó kórìíra rẹ̀ wáyé. Fàhábàlì ìmà. Fàhábàlì ìmà. Ó sì tún wà nínú hadith Sallallahu Alaihi Wasallam. Wàhálà ìlà ìlọ́kọ̀. Orí kọ̀dá kẹ́lì pé man qala la ilaha illallah haruma maluhu wa damuhu wa hisabuhu. Man qala la ilaha illallah ó ní ẹmbásí láìlá tó fẹ́ràn ọlọ́run. Tó wá dì láìsí gbogbo kórìíra gbogbo nǹkan tí wọ́n bá ti ń sìn lẹ́yìn ọlọ́run ọba. Ẹ̀rí nǹkan wọ́n nígbà náà láti mọ̀ pé ìsìlámù ẹ̀sìn kí ni odò ìyẹn ni kó wá lè bàjẹ́ sí bá máa mọ̀ pé ìṣàhádà lọ́jọ́ fáwọn tàbí àná ìpé wọ́n yanrantí ní ìsìlámù olúwa wá fi ìfẹ́ nílẹ̀ fún wa ó tún wá fi ìkórìíra nílẹ̀ fún wa. ọ̀ fàlábùtà wọn lọ́dọ̀ ara yan o tó rẹ fi okú omi méjèèjì lọ́wọ́ inú ọ máa fẹ́ràn ó sì máa kórìíra kí lọ́ máa fẹ́ràn ó ọ̀kan ní pé mi ò ti kúfùrù ọ̀kan sí ní pé mo kórìíra kúfùrù ọwọ́ àwọn òpin gbogbo ẹni tó ti kúfùrù ló kórìíra kúfùrù ní kí n ṣe bẹ́ẹ̀ yóò ah! yóò wọ́n àwọn ẹgbẹ́ ọjà dè mọ́fẹ́ lọ wò rán. kò sí o ṣùgbọ́n fẹ́ràn rẹ̀. Níbi wọn bẹ́ẹ̀ sọ̀tún, o ní ọmọ wádìí gbígbé wò ni, kí lọ́n wádìí ọjọ́ tí wọ́n ṣe é. tọ́bọ́ wá tó tọ́bọ́ rí ah jẹun wò jẹun rí ah, fọ́ bí wọ́n ti tẹ́ gan ọwọ́ ní bí wọ́n ti tẹ́ gan a mọ̀ pé o kó lè ra ẹ̀rá ẹ̀ náà lẹ́kùn ńlá ni kéèyàn lè ra nǹkan jẹ́ ọ̀dà ju lọ gbogbo ẹni tí ni ọ̀la njẹ́ ọ̀dà òsè ó tún wá kórìíra njẹ́ ọ̀dà ìwọ ló tún sún mọ́ ojú ọ̀nà àwọn tàbí ànábì tó lù wá ròyìn wọn bẹ̀yẹn rí pé. ọ̀rẹ́ ẹja máa lọ parí ayọ̀ ní òlà. ìdáhùn ọ̀rọ̀ ṣírò òmùrà ìdáhùn ọ̀rọ̀ ṣírò. àrọ́ ṣìlú náà. الثبات عليه والتضرر به والتمثل به في كل الأحوال. إن كان لن راشدون حقا يملك بكرين ثبت روقك lẹ́yìn ìròyìn ńlá kan tí kìí gbáyé lọ́wọ́ bẹ̀. bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀mọ iye ó kọ́ ń tẹ́lẹ̀ ẹlọ ọmọ iye ẹ̀lójú ẹ̀sẹ̀. àwọn ilé nígbà tó wà fún ọ lórí òyìnbó lọ́wọ́ fún ọ. ìdílé ọ̀la ń sọ lẹ́ẹ̀kan yìí pé kì í ti gbogbo ẹni tí kò sí nǹkan ló kórìíra rẹ̀ àwọn tí wọ́n ń gun òsè wọ́n tún wá kórìíra nǹkan náà gbọ́mọ wọn bá ya nǹkan míì tí ìtẹ́sìn wọ́n gbàgbé pààrọ̀ làwọn bí mọ́. bí ìyàwó wọn àbọ̀kọ wọn bá ya nǹkan míì tí kìí tẹ̀sẹ̀ wọ́n kórìíra rẹ̀ wọ́n gbàgbé fún ìyàwó àwọn ní àbọ̀kọ àwọn. gbówó wọn bá fẹ́ kó bá wọn wọ́n jòwó ńlẹ̀ ìwọ náà máa fi wọ́n gbé dẹ́kun ẹ̀ wọ́n ní ọwọ́ ńlá ọ̀nà tí wọ́n gbà máa lọ ojú ọ̀nà tí wọ́n ti máa lọ sẹ́bọ̀ wọ́n wá ní eléyìí èló ní mítà kan èló lẹ̀ máa gba sẹ́rẹ̀ rẹ̀ wọ́n ní ten thousand ni wọ́n wá níbi eléyìí one hundred thousand láfọ̀ ọ̀fà nígbà ẹgbẹ́ ọgbà ni ẹgbẹ́ ọgbà nítorí owó ni okórìíra ẹbọ yẹn lóòótọ́ ó ṣẹbọ lóòótọ́ ṣùgbọ́n okórìíra rẹ̀ báwo okórìíra ẹbọ ó ṣe pàtàkì àti gbogbo ń jẹ́ ọ̀gá ẹni pé lẹ́kùn ńlá ni wọ́n wá ròyìn pé òlá ìka ọ̀rọ̀ olùwà ní àwọn ẹ̀dà wọn tó sí pé wọ́n ti mànà wọ́n tún wá dúró lójú ọ̀nà mímẹ̀kan wàtàtọ́ lóbò fi mímẹ̀kan ọ̀wá mìwọ̀n ọ̀rọ̀ ọtụtụ ó gbóná wọn ò ní kú àwọn yẹn ni wòlá ìkà mọ̀rọ̀. àwọn ẹ̀rùn tẹ́ bá fẹ́ mọ̀ rọ́ọ̀tì tó náà lọ́wọ́ lọ́kọ̀lù bá kọ́ra two five six ayé torí pé wọ́n ní ha tó tá a bá sọ bí ó lè má ma yin jíǹbẹ lọ́wọ́ rẹ̀ tá àbàdá bó sì sí nǹkan èèyàn lè má ma yin jíǹbẹ ní ọwọ́ rẹ̀ ẹni tí ń tí ọba rọlá lẹ́yìn ìgbà tí ọba rọlá ẹ̀yọ́ ọmọ yìí ọlá ẹni tó lálàáfíà nìkan nígbà tó bá ṣèkì yọ́ ma yí àlàáfíà ẹni tó fẹ́ sọ̀rọ̀ tí ń rí sọ nígbà tí ọba lè ṣe sọmá tọ́fẹ́ sọ́jọ́ ṣe sọmá ìyá ọmọ iye ọ̀rọ̀ sísọ wàhálà bó ṣe lọ nìyẹn wọ́n tán abábẹ́ ma yóò láìka ọmọ rọ̀ ṣe dóná lọ́wọ́ ìdàkejì ẹ̀ tí a ń sọ nínú sọ́ọ̀tù gbọ́kọ̀rọ̀ ayọ̀ tó bá ṣe eré àkànbẹ̀lá fẹ́ láàá قد تبين الرشد من الغي

آية في سورة الأنبياء والوسط ولا قد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين ولقد آتينا إبراهيم علما رشدا ولقد آتينا إبراهيم رشدا ọlọ́run ni a ti fún Ibrahim àti fún ní oyè yẹn ń tiẹ̀ ń jọ́kì ní àná ń tiẹ̀ ó fi àgbé oyè àwọn awóni oyè àwọn ànábì ọlọ́run tàà ní ìwòláyìnkà ọmọ ọ̀rọ̀ ṣùgbọ́n náà yẹn ó yà wọn àwọn ní mo sọ pé àyà ti ànábẹ̀wà ìbọ̀wọ̀n yóò fi kílẹ̀ àti wàlá kéèké. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عليم tó ń fi káwa náà gbàdúrà fúnra wa. Wọ́n á مما تستعمل من وعدم وكنا فيه عالمين الله أكبر وقد وفى نبي إبراهيم من رشدا wáfà àwọn náà ní rúṣùdù rẹ̀. wọ́n ní rúṣùdà húhú tí mẹ́mẹ́ a máa pé rúṣùdà Ibrahim lọ́nà kan a máa pé rúṣùdà ọlọ́run rúṣùdà húhú. ọlọ́run àtìgbà pé a ti fún Ibrahim ní ojú ọ̀nà rẹ̀ kọ́ máa lọ kọ́ máa jà ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا فيه عالمين Eh, rúṣùlù náà tí wọ́n fà náà bíbá ẹ̀mù yẹn òun náà ni wọ́n ń fún ẹni tó bá tẹ̀lé àwọn ànábì lọ́n láàrin tó sọ fún wa pé ò dáre. Ọ̀dún láti wò láti ọmọ rọ̀. فالإشارة بذلك إلى الضمير المخاطبين بقوله إليكم مرتين أقرب إليكم كره إليكم ومن إليكم الإيمان àti wàzánìyànàwó sí kún di mélòó bá nù ọwá tó kún mọ́ ẹlẹ́ẹ̀kẹta gbogbo kún mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ní kún mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wùlá ẹ̀kà ń rí fàájì ọ̀rọ̀ pé wùlá ọ pé kúmú àkọ́kọ́ àti kúmú ẹ̀kejì àti kúmú ẹ̀kẹta àwọn ni ń pè ní òdà. ọwọ́ àpò kankan bẹ̀rẹ̀ náà húmú táwọn wí náà húmú húmú húmú ti mẹ́mẹ́ wọn wọ́n fẹ́ tún ẹ̀fà ó ní. Ìfọ́nṣe àkọ́kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìfọ́nṣe ìṣọ́ra wọ́n ní hún yẹn sọ fún apé kìí ṣe gẹ́gẹ́ tẹran ah, ọmọ arábìnrin dọ̀mí èrò lè fásitì afẹ́ sòfin yà láàrin serious man tó serious man àti àwọn unserious man wọ́n ní àwọn àwọn pé dọ̀mí èrò ti mẹ́bẹ̀ ń dọ̀mí èrò kílá pé ó ti fásitì báyìí na àwọn sánni nǹkan àtàwọn tẹ́lẹ̀ fẹ́ jàgbàmọ́ wọn lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀rẹ́dẹ́bẹ̀ o ọwọ́ sọ pé wùlá ríkà rọ́ọ̀ṣì lúúnà kán bàtí táwa lápadà wọlé ọwọ́ ni wùlá ríkà rọ́ọ̀ṣì lúúnà ọwọ́ wùlá ríkà rọ́ọ̀ṣì lúúnà wùlá ríkà rọ́ọ̀ṣì lúúnà ìdáǹsọ yẹ àjìtú ìdè lé wọn jẹ wọn mú dàmí ìrù lùfásílì náà ń pè wọn ti sọ àwọn àǹfààní ẹ̀ ní wípé wọn ti hásùrù ẹ̀ wọ́n ti wọ́n wọ́n wọ́n máa pa wọ́n ka wọ́n ka bí wọ́n ka kórópótó wọ́n wá sọ pé ẹnìkan aráyè wọlé síbẹ̀ kẹ́nìkan kọ́mọ́ bàtí aráyè wọlé síbẹ̀ náà ti di ohun síbẹ̀ bá a bá sọ pé wùláyé kàrọ́ọ̀sì ló náà nínú èdè ní ìdí èdè kòránì ọlọ àwọn ní wùláyé. náà wọlé àbámakẹ́ àbẹ̀rẹ̀. صلى الله عليه وسلم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا القوة والحضور والعزيمات واجعلنا wọ́n ní káàlẹ̀ bá àmà báyà ìtóbi pọ̀ lọ́dọ̀ ànádọ́wà Muhammad tọ́lọ́wọ́ tó bá ti tóbi lọ́dọ̀ ànádọ́ ẹ̀kọ́ tóbi lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn náà àwọn ń sọ fún gbogbo wa náà ká mọ̀ pàtàkì àyà yìí tóbi pé tẹ́ẹ̀bá ilé yọ àǹfààní kan àbí wọ́n bá mú àdúrà kan lára àyà kan

بما عليهم في قلوبنا ẹni tó mọ̀nà tó mọ̀nà pín rọ́ọ̀ṣì ah, ìmùnásábà rọ̀ṣídù ẹ̀yìn tẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ah, ni ká máa fura díẹ̀ díẹ̀ ká máa máa fi ápùdù síwájú ẹ̀ máa torí pé ah, kámikàmí ń bẹ ńlẹ̀ pé jẹ́ rọ̀ṣí ìdòdó kọ ọlọ́run ni. wọ́n ní ká máa jẹ́ rọ́ṣí. ká máa jẹ́ rọ́ṣí. àbí ká máa jẹ́ rọ̀ṣí láì jẹ́ abudu ń bẹ. àbí ká máa jẹ́ rọ̀ṣí láì jẹ́ abudu ń bẹ. ọ̀pọ̀ àgọ́ yìí dáadáa bọ́n. wọ́n tó jẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ má fà bùrù sí má àjọ pa ọkọjà táwọn yóò á tó kó ń bẹ. wọ́n tó jẹ́ bẹ́ẹ̀ yà á tó bẹ̀ kúrò bẹ́ẹ̀. ọkà máa jẹ́ rọ̀ṣí. rọ̀ṣí wọ́n ní ọmọ nà yẹn ni pé ẹnba ní jẹ́rọ̀ tí ló ti mọ̀ nà kò lè sọ̀nà mà. ìtumọ̀ ayà yìí nìyẹn tòláyé kà ó mú. wọ́n wá ní wàmẹ̀lá yá sí. tàbáwò yìí sáyà ayé tí ó kó nǹkan méjì sínú ó kó àtọ̀rọ̀ sóòlù oko sínú àti ayé mọ́gbẹ̀rù gbarí láti mọ́mọ̀ yarí fún súnà nàbì sallallahu alaihi wasallam ó pè sínú bó ti wá gbé sínú ìyá wá fẹ́fẹ́ àwọn ará Kùránì ní ìtumọ̀ rẹ̀ ní tókítókítókítókí àwọ̀ àwọ̀ abala àkọ́kọ́ ní kó tó wá pé àwọ̀ ọwọ́ abala ẹlẹ́ẹ̀kejì abala wípé tán àtòrọ̀sùlù àádọ́mọ̀ ìfìyà nìyí ẹ̀já lọ sọ́rọ̀ tó ní ká àyà 65 ọba tí ń ka àyà 65 yẹn máa fi túmọ̀ àyà tó ní ìtànkì kí la àyà náà olúwa sọ pé ẹ̀rọ ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما Àyà láráyà ilé yóò, ó ní agbára pọ̀. Tó bá yẹ́ tí gbogbo Mùsùlùmí bá lò ní àìní pọ́blẹ̀mù mọ̀ lórí ayé pẹ̀lú bídí àrà. ثم لا يجدون ثم لا يجدون

aya yìí yọ máa túmọ̀ àyà ìdá nkí látàárọ̀ tó jẹ́ kí pé wà lámú. Àdàmú ẹ̀nà tí ìwọ̀n tó lọ́wọ́. Lọ́rù tí òun kí ẹ̀sí ìrìnlẹ̀ àdámú ìlà àìsàn. kò túmọ̀ walakin Allah habbaba ilaykum al-iman tó ẹjíjá wáyà kan sí ká tó máa lọ sọ́tù náà àyà ti tẹ́tẹ́rì ilé wọn àyà pàṣálò ẹni tó bá ya kọ̀lọ̀ rẹ̀ sí àyà ti tẹ́tẹ́rì ọlọ́wọ́ bá sọ pé bọ́lé أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم Kùmà méjì ni bẹ́ẹ̀ bí àyà wọn. Kùmà alákọ̀ọ́kọ́ ti ń gbọ́. Kùmà ẹlẹ́ẹ̀kejì ń kọ́. Àwọn olùsìn ìbámu àyà àrùn àyè. Báwọ̀ bá fi nà ọ́, ọlọ́run fi ń nà wọ́tọ̀ ń takò tún náà. Ẹ̀wọ̀n méjì ni bẹ́ńbẹ̀ wọn. Ẹ̀wọ̀n láìsí bẹ́ńbẹ̀. Ẹ̀wọ̀n kiri máa ń jìnà sí bẹ́ńbẹ̀. Ẹ̀wọ̀n méjì hàtí, mẹ́ni hábàbà nínú abala kejì láti fi máa túmọ̀ ayà ìyá abala kejì wà láti nà lọ. Ní parí ẹ̀, a máa fi ayà tí ń bọ̀ ìtumọ̀ rẹ̀ tí ó bí lànà àárọ̀ yà 125. Ọya ké kágbọ́. Bàbá ó fi máa tún máa rú gbé wà láàárín. Bákan náà, ìtí ká lọ wo Sọ́lọ́tù Yúnus Áyà kẹsàn-án, àtòrí kó tó ń túmọ̀ abala náà ó ní. Ìrìnlẹ̀ ìrìnlẹ̀ àmàrin wà ní orúkọ ní àjìlá ní ọ̀pọ̀ orí ìrìnlẹ̀. Ìjọ́ òdòdó àmì fẹ́ yá, yìí يهديهم يهديهم ربهم بإيمانهم آه يا ما بسمع بولا ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم. مثلا نبلع آية 170 seventy eight. àwọn ah, ènìyàn ah, Nínú àwọn ayà tó dùn tó dùn tó tún túnmà rẹ̀, ó náà ní Sọ́rọ̀tò Zoma ayà 22, Sọ́rọ̀tò Zoma, mọ́fẹ́ káàkiri, mọ́fẹ́ káàkiri kọ́ọ̀kà, mọ́láyà ó dùn, gbogbo ayà náà ló dùn, eléyìí ó dùn ó dùn jọyìn lọ, ó ní Sọ́rọ̀tò Zoma ayà 22, ọ sọ pé... a a ọna a alụị aha gị boa e wlekeye ịwa mawụ ikpe e muna fẹ́ mọ muna muna lẹ́tọ̀ sí nǹkan yẹn lọ lẹ́tọ̀ sí ababa ìlẹ́kùn mi lè má wàkàfà wàkàrà ìlẹ́kùn mi kúkọ ọgbà mọ sí mọ sí a ah, máa tọrọ rẹ ní. máa tọrọ rẹ ní. náà ni ànábìsí ń ṣàdúrà rẹ. wọ́n mú wọ́n ní a máa tọrọ nígbà wá jẹ́ pé ipò yìí ò sí dí ní gbogbo ẹ̀ ń bára ìdí bẹ́ẹ̀ kọ́ máa gbàgbé ọlọ́run ló bọ̀ ọ́ àyà wa tẹ̀lé lẹ́yìn pé ọ̀dùnmá. Àmọ́ ah, yóò iṣẹ́ rẹ ni ó yọ ọmọ àfọ̀ràn. ọmọ lèmọ́mù ọ̀kan mo há kúrá ní ọ̀ràn ìlú ìlú ìlọrin wọ́n ti bí ní ọ̀ràn ọmọ mọ́kà ní ní ọ̀ràn. Àwọn ah, ọmọ Kánò ní ní ọmọ àwa àwa Fúlàní Mùsùlùmí wa. Ọ̀yà mo ti wá. Wọ́n sọ ọmọ pé gbogbo oyè dáhùn wíta kù lóye wò láyé ká ọmọ ọ̀rọ̀ ṣùgbọ́n lónà. Ó ṣòro gùn. Kó o tó jẹ́ débẹ̀ ó ti là ó mẹ́ ó ṣe wàhálà. Wọ́n ti kìíní ìbá kò lórí rẹ̀ fọ́ Abúlá. Bí pé ipò yẹn ṣòro dí olúwa wá fi mọ́sítẹ́rù ó fi mọ̀ fún olùmọ́kúnláàkù méjì ó fi tẹ̀lé ra wọn. ó ní fọ́bùlán ó tún wá ní wà ní ẹ̀yà. ìkànnì ẹ̀ ti tó jàmá fọ́bùlù ọlọ́run ti tó wa láti débẹ̀ lẹ́ẹ̀mọ̀ ọlọ́run ti tó wa láti débẹ̀ mọ̀kálẹ̀ bá a mọ̀ pé kò yẹ ga púpọ̀. kẹ́lẹ̀ fún délé nǹkan pé lẹ́jọ́ láti wọn ní yunifásitì. àtàlùbíkè jẹ́ ìdáwọ́ ní ẹ̀rọ lẹ́bùlù ń kà jáde lẹ́ẹ̀kọ́ kò tọ́ nípa àtọ́wọ́ nípa ìrọ́ lápẹ̀ ń pa wọ́n wá ní ká lè bá àmà pé ipò yẹn ga ọlọ́run wá ní fọ́ọ̀tún ó mẹ́ká parí ayà yìí tó tó máa lọ wá ní fọ́kúnlá nínú lọ́yọ̀wà ní àmà كل وان فضلا وانتصب فضلا وانتصب من الله ونعم على المفعول المسلم فضلك بذلك فضلا وانعم عليه بذلك الله بذلك فضلا وانعم به عليكم نعمة فضلا من الله ونعمة فضلا من الله ونعمة فضلا من الله ونعمة والله عليم حكيم أي وفي معنى التأكيد وفي معنى التأكيد ما لا يخفى وني كفامر بين بفضل من الله ونعمة يوم Kí lọ́pàá tá a fi ní ìkápámọ́rọ̀ ń bẹ́ ń bẹ́ ní èdè Islam? gbogbo jẹ́ ń pè ní màfọ́n lò mọ́tòlá. lẹ́yìn ìgbà tí ń jẹ́ màfọ́n lò tán. wọ́n ní jẹ́ object. lẹ́yìn ìgbà tó jẹ́ object tán. ó tún ní ìtumọ̀ kan nínú bí a ń sọ fún wa pé confam. bọ́lá ń bá sọ pé jẹ́ máa lọ pé rahimahu rahmatan. Ah, kì í ah, wọ́n ní rahmatan tí wọ́n wí yẹn wọ́n lọ fi kàn pamọ́. wọ́n láwọn àwọn sọ pé láàrin wọn sọ fún wa gbogbo àwọn tàbí tá a lò yẹn wọn bá tẹ̀lé wọn fún yín ayé kùsì tó wàhálì ayé ọlọ́run ọba ta àwọn yẹn pẹ̀lú ó tún tẹ̀ka wọn pẹ̀lú kíni pẹ̀lú ìlera yìí. bẹ́ẹ̀ni gbogbo hábàbà ilé kan àti kára yẹn nù ran ọlá ọlá ọlọ́run nínú ran àtẹ̀rọ ọlọ́run ọba lọ́jọ́ báwọn ti ń ṣe fún wa láàfin. ẹja tí ó ń bẹ̀yẹn o ká tó máa lọ lé o wọ́n ní bóòwù láti wá fún mẹ́tẹ̀ẹ̀ta yìí. bóòwù láti fi mẹ́tẹ̀ẹ̀ta. kí ni bóòwù láti pín méjèèjì àbí mẹ́ta náà ni bóòwù láti pín mẹ́ta tó wà nù àáyá òkè báwo láti pín sórí méjì bẹnu àáyá àtàlẹ̀ àtàlẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta tó wà ní àáyá òkè ní ẹ̀yìn náà mo ti fẹ́ mọ àǹtí ọ̀sọ̀ mẹ́ta wo lọ́wọ́ nínú àáyá àkọ́kọ́ láti mọ̀ bóyá àwà pẹ̀lú wa mẹ́ta wo ẹni bá náà wọ̀ mẹ́ta wo lọ́wọ́ nínú àáyá àkọ́kọ́ ọ̀yà àbá ẹ̀yà ẹ̀sìn dára rẹ̀ ọ̀yà ẹ̀sìn ọ̀yà àbá ọ̀yà àbá ẹ̀tọ́ yorùbá rẹ̀ ìfẹ́ yìí máa ń mi gbọ́ ẹ̀dá kan táìmù lọ táìmù lọ táìmù lọ ọ̀yà wìlú yá ti bẹ̀rẹ̀ ká gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta ó fi fẹ́ ìmánì tí wọn lọ́kàn ó sì sí lọ́sọ̀ sínú ọkàn wọn ó jẹ́ ká kórìíra kòfòrò arákàlá òfin mẹ́ta òkè àwọn ẹni mẹ́ta òkè yìí wà àtàlẹ̀ kí ẹ̀sọ́ yorùbá ẹ̀ ọlá àti jẹ́ra bárakàlá fábílẹ̀ àti ọ̀pọ̀ ló ti wáyé jẹ́ wọ́n sọ mẹ́ta lókè wọ́n wá sọ méjì náà yá kó láti wá pẹ́ mẹ́ta sórí méjì báyìí náà wọ́n ń pè ní àtàbùrù wọ́tẹ̀pì àwọn Ana sọ pé fọ́dúnlám mìnà lọ. Mọ́dàfọ́, mọ́dàfọ́, mọ́dàfọ́, ọ̀fẹ́ tí ma fọ́dúnlám nìyẹn. Ọmọ sọ pé fọ́dúnlám mìnà lọ. Ọlọ́run mọ̀ sọ lákùnrin tó ní kẹ fẹ́ràn yìí máa ń kẹ tó wá gbà lọ́sọ̀ sínú ọkàn yìí. Fọ́dúnlám mìnà lọ. Ọwọ́ àbọ̀fẹ́ wà ní àìmá. Ah, Ọlọ́run mọ́ bá sí ìwàká rọ́ Bẹ́ẹ̀ni ní báyìí, a darí fọ́sùlù lọ́tọ́dọ̀ tàbí ìhùgbùlì ìmáìn wọ̀tẹ̀dínù. A wá darí ní ìmọ̀ bá kàrá hàtò ẹ̀ àlùgbòkòrò wà lùkòzó ọ́ wọ́lẹ̀ ìdíyà ọjọ́ ìgbà àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì hàn àti kátàkì díẹ̀ wápé nẹ́ẹ̀mà ló ní hábàbà ilé ìkòmólì yìí máa ń wà fọ́tù ní wàkàrà ilé ìkòmólì kúrọ́ ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ wọn ní jámùjù báyìí náà ó máa kájú ẹja tó bọ ẹbọ ọkọkọ mọra wọn kọdùlù gan lásán rárá rẹ àti one two three wọbẹ ní màgá lásán rárá rẹ one two three wọbẹ wọ́n ní ìdíní kejì kẹta sáàtì máa wọ́n máa sọ pé pọ́pù lánàá. Ah, ọlọ́mọ ìfọ́lá kan yí ò tọ́ wá ní kẹ fẹ́ràn ìmáànì ẹ̀tún wá ti sọ̀sọ̀ sínú ọkàn ẹ wá kórìíra ẹ̀fọ́ àti gbogbo nǹkan tó jẹ́ sí ẹ̀tún wá kórìíra ká máa sápà nàbì sọ́nà máa wà lẹ́yìn àwọn àgbẹ̀ ah, ọlọ́mọ tìjọra fún yín pọ̀ ìjọra yìí náà ní tún ìjọra náà àbàbà ilé ìgbìmọ̀ ìgbà wàtà ìyá náà òkè gbòòrò wàtàrà ilé ìgbìmọ̀ wọ́n ní ọ̀nà kẹta tá a lè gbàtúmọ̀ rẹ̀ ewu láwá bẹ́ẹ̀ mú bẹ̀jẹ̀ máa wọ́n ní eléyìí ni ìta wíkẹ́yìn yìí òun lọ pọ̀gbọ̀ ẹ̀ papọ̀ wọ́n lòun lọ dáadì. àti àti hábàbà ìrẹ́kùnmílẹ̀ ìmáàni kíyàn fẹ́ràn ìmáàni kíyàn kó ìrọ̀ ẹbọ àti gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ á máa pè lọ́lá ọlọ́run gbogbo ẹ̀ náà á tún máa pè ní kíni ìṣẹ̀rọ ọlọ́run àwọn ní bá ti a máa pé wà ní ẹ̀má lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta وتزيينه فضلا أي كراهة الكفر والفسوق والعشر ونعمة أدعو أتوا يبان نبع كتما فضله وختم الآية wọ́n ọlọ́run wá parí ayà yìí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ wàláhù alímún àkì wàláhù alímún ọlọ́run ọba tẹ́wọ̀n yà alímù ọba tọ́mà jùlọ

wọ́n ní ká máa sọ pé ẹ ń bá mọ̀ ò tó dájọ́. ẹni bá mọ̀ ò tó dájọ́. kò ní tẹjọ́ dá o. kò ní tẹjọ́ dá. lóbìnrin àlímú ní. àlímú ní àlímú. àti tó bá sọ pé àlímú ní àlímú ẹ̀ ń bá gbọ́n ó tó mà ìmọ̀ ó yé ká ó ti ní báyà bá máa rí àkímọ́ ní àlémọ́ ó ti máa rí àlémọ́ ní ṣùgbọ́n bọ́rọ̀ tí ń bọ̀ ní ọmọ ìjúwe ìjẹ́ ìdájú nù méjèèjì láàárín yìí ọ̀rọ̀ àlímù àkímù ọ̀rọ̀ ọ̀rọ̀ kéèyàn fi máa wò pé áà gbọ́dọ̀ náà tó wá sí gbọ́dọ̀ náà tó wá sí gbọ́dọ̀ tó wá dájọ́ yìí ábàbà ilé kò mú ìyè máa nà wàkà àwọ̀tọ̀ yẹ́nà wọn fi kòrò wàkà bá rẹ̀. ìyá lè máa wò pé áà ló gbọ́dọ̀ náà tó wá pé o máa sọ pé ọba tó lọ lé wà fífi ní àná. Ẹ̀rí o túnmọ̀ kékeré kàlá oníwàláwọ̀ àìní. Wọ́n máa kọjá láyà Kùránì kò ṣe wẹ̀ o máa ronú. Ó ní ẹnu bọ́lá ń sọ pé ọ̀rọ̀ anẹ́bì ní ọ̀sọ̀ rẹ̀ bẹ̀. Bẹ́ẹ̀ náà ló mi orúkọ àtìròyìn rẹ̀ ń sàn lọ bá àdàbọ̀ mọ́. Ọ wà máa gbà pé wà fi ní ìhí àlè ìdáàrọ̀ tó nì, ìlà ànà ọ̀tún lọ́gbọ́. Ẹni tí mo ní ẹ̀tẹ̀lì lókè tí wọ́n sọ pé ayé yẹn o tí mo ní ẹ̀tẹ̀lì o. Ẹ lọ mà yí pé ó ní mà. Ẹni tó bá sì ní mà kágbà fún ni. Ẹni tó bá ní mà wọ́n ní àtẹ̀mí ìmọ̀ yẹn lára orúkọ ọlọ́run àtẹ̀lẹ̀ ọba ànábọ̀. wà sí kìí sí hakim nínú orúkọ ọlọ́run tí ń jẹ́ hakim yẹn náà ìdára.

سورة النساء 113 يا رب اللهم بارك الله وعلمنا الله عليك الهدى والهدى وعلمنا تكون وكان فضل الله عليك عظيما

عليه ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين والله عليم حكيم والله عليم حكيم والله من الله فضلا من الله ونعمة Àyà ti àdúrà tí a fi fún inú àyà náà ká máa lọ lé. Àwọn ọmọ àti ìrẹ̀lẹ́ ní ẹgbẹ̀rẹ̀ وتكن في بنا وكم إليك الكفر والفسوق والعتاب وجعلنا من الراشدين Ọlọ́run fẹ́ wá kó tún ìṣẹ̀ṣọ́ fún wa. Ọlọ́run fẹ́ wá kó tún ìṣẹ̀ṣọ́ fún wa olorun الناس تضربها لوالدها تضربها فالمسلمون بعد الرقية لهم سوى من الله لهم سوى